ẹ káàsán ẹ kú dédé wòyí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta a kú ìsinmi ọjọ́ òní àlàáfíà kọ́ mo bá yín bí ara lè àbí òlè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé gbogbo yín gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń fẹ́ràn yorùbá tẹ́ dúró nídúró pé ìran yorùbá ò gbẹ́dọ̀ wà nínú ìgbèkùn orí àjẹ ìjẹtán ọlọ́run ti ìfọkànbalẹ̀ àdániwáyé yóò darapọ̀ mọ́ ayé yín adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ tó jẹ́ pé lọ́sàn-án àti lóru bí ọjọ́ ọ̀la yorùbá ó ṣe dára òun ló mọ láyà yín bí ọjọ́ ọ̀la yorùbá yóò ṣe dára bí ọjọ́ ọ̀la yorùbá yóò ṣe ládùn yóò ṣe lóyin bí ìfọ̀kànbalẹ̀ yóò ṣe jẹ́ ti Yorùbá òun lẹ ń gbèrò lójoojúmọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ẹ ṣé gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá bó o lójú ọjọ́ ti rí bó o dédé àsìkò yìí ṣé ojú wa ti ń já ṣé a rí wípé òwe àwọn àgbà tàbí kí n sọ pé ọ̀rọ̀ ẹ̀yin àgbà bí ò bá ṣe lówùrọ̀ bó bá dọjọ́ alẹ́ ẹ ló máa ń ṣe ni ṣùgbọ́n eléyìí tó wà níta lọ́wọ́ yìí kò tí ì dọwọ́ alẹ́ rárá rárá òwúrọ̀ lélẹ̀ tí í ṣe adẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìgbé ayé ẹrú ìgbé ayé amúnisìn ìgbé ayé amú ògo ẹni ṣòfò ní Yorùbá ń gbé nínú orílẹ̀-èdè kan tẹ́ ń pè ní Nàìjíríà mo ti fi ewéko kan ṣe àpẹẹrẹ fún yín tí à ń pè ní àfòmọ́ igi àpọ̀mọ́ lóko ni kò ní gbòǹgbò ṣùgbọ́n máa ń pa igi tó ní gbòǹgbòrún ó máa ń gbògo ológo ni ó máa ń fògo ológo ológbà ó máa ń bayé igi ajé jẹ́ lóko ó máa ń sọ àgbẹ̀ di ẹni tó pàdánù igi àpòmọ́ máa ń fún àgbẹ̀ lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ ṣùgbọ́n tí fún àgbẹ̀ lórí ọ̀fẹ́ láti jèrè igi àpòmọ́ àpòmọ́ ìwádìí àti ọ̀rọ̀ àwọn bàbá wa jẹ́ ó di mímọ̀ fún wa wípé ẹyẹ oko ló máa ń ṣú èrè ìdí nìyẹn tí òfin nígbògbò tó fi jẹ́ pé níbi tí ẹyẹyẹ bá ti yàgbẹ́ sí lórí igi ibẹ̀ ló ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ títí ẹ̀ bó lójú ọjọ́ ti rí lọ́dọ̀ yín ṣé lóòótọ́ àti lódodo ni Yorùbá ń ṣiṣẹ́ bí erin là ń jẹ̀jẹ̀ rírí ṣé lóòótọ́ lódodo ni Yorùbá jẹ́ ọmọ Yorùbá ṣé lóòótọ́ lódodo ní Yorùbá la ní ẹnu ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé lóòótọ́ lódodo ní Yorùbá náà lè fọwọ́ sọ̀yà pé ọmọ Nàìjíríà ni mí ẹjá jọ bí wálé ara wa léèrè dáadáa ìkórìtà tá a wà yìí ẹ bá wa lọ sórí eh, YouTube channel a wà lórí YouTube channel náà ìkórìtà tá a wà yìí ìkórìtà tó ti yẹ kó yé wa yégéyégé ìkóríta tó ti yẹ ká mọ̀ ìkóríta tó ti yẹ kó ohun tó ń lọ kó máa sọ fún wa wípé lóòótọ́ lódodo we did we did not belong to Nigeria we are not in Nigeria torí Nigeria ò lẹ́nu àwa ọmọ Yorùbá a lágbára nínú Nigeria ẹgbọ́n náà kí làwọn bàbá wa ń pè ní àtúbọ̀tán ǹjẹ́ àtúbọ̀tán ṣì wà bíi tán bá ní kẹ́yìn máa ṣàlàyé tí Yorùbá ń pè ní àtúbọ̀tán bó lẹ ṣe lè ṣàlàyé ẹ̀ bó ló ṣe rí lójú yín àfòmọ́ rèé àtúbọ̀tán ti tiẹ̀ rèé ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé wa tẹ́ bá ń bá wa bá a bọ̀ torí ẹ̀yin àgbààgbà Yorùbá lẹ sọ pé ẹni tó bá lọ òun ló bá kú tẹ́ bá ń bá wa bá a bọ̀ níbi ìjẹta ìjẹrin sẹ́yìn nígbà tá a gé igi àfòmọ́ yìí ó tutù dáadáa ó léwé dáadáa ọkàn rẹ̀ balẹ̀ dáadáa torí pé ó ń rí ògo ológo lò ó ń ṣe kí ni ó ń rí ògo ológo lò igi igi tí a ti gé igi yẹn ti gbẹ mo dẹ̀ ti ṣe mo ti mo ti fi gé àfòmọ́ yẹn igi tí mo ti gé àfòmọ́ yẹn náà mo fi wọ̀nyí bí igi náà ṣe gbẹ lórí igi yẹn tó wà ó ń tutù dáadáa torí pé ó ń rí ògo ológo lò ní gẹ́rẹ́ tí àwa náà gé kúrò lórí igi yẹn àgbẹ̀yìn rẹ̀ tí n bá gbọ̀n báyìí ewé ẹ̀lẹ́rìn tó ń jábọ̀ yẹn ṣẹ́ẹ̀rí ewé ẹ̀lẹ́rìn tó ń jábọ̀ ewé ẹ̀tìrọ̀ òrè ewé àfọ̀mọ́ alágbára àná tó ń gbògo ológo òrè ó ti rọ̀ àtúbọ̀tán ẹ̀ rèé gbogbo ẹ̀yin alágbára alágbára mọ́mẹ́rò ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tí Ọlọ́run gbé agbára lé lọ́wọ́ láti ṣe ọmọ Yorùbá lóore gbogbo ẹ̀yin tí gbé agbára lọ́wọ́ kí ìran Yorùbá má bàa gbé ìgbé ayé ìgbèkùn gbé ìgbé ayé ẹrú gbogbo ẹ̀yin tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti jẹ́ akíkanjú gbogbo ẹ̀yin tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ tá lè máa wò tẹ́nìyàn lè wò pé yes tí ò bá sí ènìyàn lé tí irú lágbájá bá wà lé èèyàn wà lé gbogbo ẹ̀yin tí ọlọ́run gbé agbára lé lọ́wọ́ tó yẹ kí yorùbá máa wò gẹ́gẹ́ bí alátìlẹyìn tẹ́ wá di ọ̀tá yorùbá ohun tó ń kọjá lọ ẹ̀já jọ máa fi kọ́gbọ́n ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká mi àti ní àyíká yín ẹ jájọ máa fi kọ́gbọ́n ẹ jájọ máa fi kọ́gbọ́n gbogbo alágbára mọ́ mi rò bàbá ọ̀lẹ gbogbo ẹni tí a dé ládé gbogbo ẹni tí a gbé agbára lé lọ́wọ́ gbogbo ẹni tó yẹ kó dúró gẹ́gẹ́ bí olùgbèjà fún ìran Yorùbá gbogbo ẹni kẹ́ni tó yẹ kó dúró gẹ́gẹ́ bí akọ̀yà fún ìran Yorùbá gbogbo ẹni tí ọlọ́run fún ní orí ọ̀fẹ́ ní pásítọ̀ ni ní àáfàá ni ní àwọn àgbààgbà ni ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ní ọba ni ní olóṣèlú ni ní onímọ̀ ni ní olóye ni tó yẹ ká máa gbórúkọ yorùbá kí jìnnìjìnnì máa mú wọn tó jẹ́ pé ẹ̀yin wá dúró gẹ́gẹ́ bí ọ̀tá fún ìrìnà tẹ́ ti jáde ohun tó ṣẹlẹ̀ yẹ kó máa kó máa ó yẹ kó máa kọ́ gbogbo wa lọ́gbọ́n màá ṣàlàyé nǹkan kan lénìí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ̀ mọ̀ àtúbọ̀tán èmi máa ṣàlàyé ẹ̀ lénìí ṣùgbọ́n kí n tó ṣàlàyé tí wọ́n pè ní àtúbọ̀tán ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ máa jẹ́ kó yé yín ó ti pẹ́ tí a ti ń pariwo àwa kan ń pariwo pé bí wọ́n fi ọmọ Yorùbá jẹ president the vice president senate president ká máa fi wọ́n jẹ gbogbo ẹ̀ láti number one to number twenty pé Yorùbá ò lẹ́nu ọ̀rọ̀ nínú Nàìjíríà. No pé ìgbé ayé ẹrú ni Yorùbá ń gbé nínú Nàìjíríà ẹ bá mi subscribe sórí YouTube channel mi náà mo wà lórí YouTube mo wà lórí YouTube channel Bàbá Èkìtì TV pé ìgbé ayé ẹrú ìgbé ayé aláìníròònú ìgbé ayé aláìbìkítà tí ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá ń gbé a sọ fún yín pé tí ọmọ Yorùbá bá di pírẹsidẹ́ǹtì kò ní kí yorùbá ó ní àlàáfíà kò ní pé kí ẹ̀tọ́ tán gbà lọ́wọ́ yorùbá kán dá padà fún yorùbá kò dẹ̀ ní kí yorùbá ó jẹ́ olórí aṣíwájú tá a jẹ́ tẹ́lẹ̀ rí tán gbà lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa sọ wípé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ irọ́ ni ìkòkò bàbá aṣáṣùn àwa náà ti jọ ń rí nísinsìnyí ẹ má gbàgbé tó bá jẹ́ pé ìgbà buhari tí buhari sì wà lórí oyè kán wá lọ gbàjọba ní Benin Republic ẹ gbọ́ mi kán gba ìjọba ní Benin Republic tí àwọn ECOWAS bá ní kí kán gbógun tì wọ́n tí ó dẹ̀ jẹ́ pé Buhari ló jẹ́ chairman ECOWAS kó tó gbede senate ní senate ti máa bọ̀wọ́ lù ú kí lè rè dí àwọn ló pọ̀ jù ní senate kí lè rè dí wọ́n mọ̀ wípé ilé Benin Republic Yorùbá ló wà ń 85%. Let me call it 85% of population of Benin Republic. They are all Yorubas. Ẹ lọ wádìí dáadáa. Yorùbá ni wọ́n. Olófin rọrùn fún Yorùbá láti ṣe business in Benin Republic. Jù láti ṣe business ní Niger Republic. Now, wọ́n gbàjọba ní Niger Republic. To bá jẹ́ Buhari, náà gbàjọba níbẹ̀ ni bí mo ṣe sọ kó tó gbé dé ọ̀dọ̀ senate láti máa ráwọn senate tó sọ wípé no no no wọ́n gbọ́dọ̀ dá ìjọba yẹn padà wọ́n gbọ́dọ̀ dá ìjọba yẹn padà wọ́n gbọ́dọ̀ dá ìjọba yẹn padà nígbà yí ológun Babangida mọ̀ pé ìwọ ni Sierra Leone ìwọ ni Liberia kì í ṣe àwọn Fúlàní ló wà bẹ̀ ló rọ̀ lọ́rùn láti kógun lọ́bẹ̀ Tinubu náà wá di president nàìjíríà wọ́n gbàjọba ní niger republic ní ọjọ́ tí àwọn ecowas tí àwọn amẹ́ríkà àwọn tí ò fẹ́ áfíríkà fún rere àwọn france àwọn london tó ti sọ wípé ecowas must do something làwọn hausa ti ń sọ fún pé kí tinubu má kógun lọ sí niger republic o kó má kó àwọn àmì lọ sí niger republic o extension àwọn fúlàní ní niger republic jẹ́ ìyẹn ni wípé àwọn yẹn rí Niger Republic gẹ́gẹ́ bí èèyàn wọn ẹ̀ka wọn bó tiẹ̀ jẹ́ wípé ìjọba amúnisìn ló pín wọn kúrò lára Nàìjíríà lára àwọn ṣùgbọ́n wọ́n ìrí Niger Republic gẹ́gẹ́ bí àwọn tó wà ń bẹ̀ pé they are speak the same language ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n báwo ló ṣe jẹ́ pé orílẹ̀-èdè tí àwọn ń claim pé àwọn làwọn ní náà ti máa wá lídìí ogun lọ sọ́dọ̀ wọn lọ́tà lọ́ máa kógun jà wọ́n bẹ̀. Tinubu ò tí ì sọ wípé I give them seven days tí àwọn àgbààgbà náà ti ti sọ fún pé don't try it don't try it o ò gbẹ́dọ̀ o ò gbẹ́dọ̀ Nigeria must not take her soldier to Niger Republic láti lọ jà wọ́n lógun kí ló dé torí kí ni torí pé wọ́n mọ̀ pé fúlàní ló wà ń bẹ̀ ninety nine point one percent of their population they are fulanis ninety nine point one percent of their population they are fulanis mo dẹ̀ dúró tì pé táwọn fẹ́ nìyẹn mo kí gbogbo ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ́ wọlé ẹ ọjọ́ méje ẹ ọjọ́ mẹ́ta lórí Facebook wọ́n dúró bí ìlú ti rí ni ṣèbí tẹ́lẹ̀ à ń ṣe program ọjọ́ mẹ́ta ní èdè ó di ọlọ́mọ òrọ́mọ rí Tinubu fẹ́ kó gúlọ́bẹ wọ́n ní kó gbẹ́dọ̀ torí wípé àwọn yẹ òfin ènìyàn títí wọn tafàlà àwọn òfin ènìyàn títí wọn ṣe yẹ̀yẹ́ àwọn ò kí èèyàn kan wá kó ogun bá èèyàn títí wọn kó máa kógun ja èèyàn títí wọn ẹ̀rí nígbà tó gbé dé senate ṣe mọ̀ pé kò gba second reading tí gbogbo wọn ti di tó ti ṣe kíni àwọn ló ní senate ọ̀pọ̀lọpọ̀ nínú wọn second home àwọn tó jẹ́ majority ní Nigeria senate àwọn tó jẹ́ majority leaders majority tó jẹ́ pé tó bá sọ pé those people suppose say hi hi ló máa pọ̀ jù torí pé àwọn ló nílé Niger Republic yẹn ní sẹ́kọ̀ ohun wọn ẹgbọ́ agbọ́ pé former president wa gan lọ kọ́máṣà sọ̀hún torí sẹ́kọ̀ ohun wọn ni ẹ má gbàgbé Buhari lórí ọ̀fẹ́ àti ṣe train láti Nàìjíríà bíbáyé lọ sí Niger Republic àwọn àmì wa àwọn ológun wọn ò ní mọ́tò tó dáa ó rọ Buhari lọ́rùn àtàwọn sẹ́nẹ̀tì wa láti láti approve ẹ̀ one point eight billion dollars láti lọ fi ra ọkọ̀ ológun fún wọn lọ́rùn nígbà ayé Buhari bóyá lẹ ti gbàgbé kí ìjọba Tinubu wá lóun fẹ́ lọ kógun jà wọ́n wọ́n yarí mọ́ lọ́wọ́ pé kò sí tó jọ torí wípé àwọn yẹ òfin èèyàn títí wọ́n tàfàlà fúlàní òfin èèyàn títí wọ́n ń ṣe yẹ̀yẹ́ wọ́n dẹ̀ dúró nídúró pé àṣẹ nàìjíríà ń bẹ lọ́wọ́ wọn láfi sọ fún àyín àgbààgbà ilẹ̀ yorùbá tẹ́gbàgbé àtúbọ̀tán àti rí àwọn tó dalẹ̀ yorùbá rí dáadáa tí àtúbọ̀tán wọn ò dára wọ́n lówó wọ́n nípò wọ́n lówó wọ́n nípò níbi táwọn náà bá ti sọ̀rọ̀ ilẹ̀ máa rọ́ ń bẹ̀ ni ní ohun tó bá sọ nígbà ayé títí wọn àṣẹ́gun ni ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ ọ̀tá fún ìran tó ti jáde wọ́n kẹ́yìn sí orísun wọn àtúbọ̀tán wọn ò dára gẹ́gẹ́ bí àtúbọ̀tán igi àpòmọ́ ò ṣe dára tó bá tún dọ̀la báyìí láìpẹ́ àá tún wọ̀ sí ju eléyìí lọ ẹ̀rí pé ó ti gbẹ kò tí ì gbẹ tán o ó sì rọ ni o tẹ bá wò dáadáa ẹ̀rí pé green díẹ̀díẹ̀ ó sì wà lára ẹ̀ blame díẹ̀díẹ̀ yìí kíni ó sì wà lára ẹ̀ ó sì ó ti rọ láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí òró mi mu àtúbọ̀tán ni o gbogbo alágbára kó máa retí àtúbọ̀tán gbogbo adipò agbára mú kó máa retí àtúbọ̀tán mo lówó lọ́wọ́ mo lè fowó mi dábìrà tó wù mí màá make pé mo fowó mi yẹ dínà tí ìran Yorùbá ò ní lọ kó máa retí àtúbọ̀tán kí ni máa ń fa àtúbọ̀tán nínú ayé ènìyàn ó ní ìwà téèyàn bá wúlẹ̀ àwọn bàbá wa jó di mímọ̀ fún wa pé ààrò oògùn àtúbọ̀tán ṣe ààrò oògùn àtúbọ̀tán ṣe ọ̀pọ̀lọpọ̀ àjàyé lórí pẹpẹ tó wà láti máa jẹ̀ka àbámọ̀ nígbà tí àtúbọ̀tán bá dé bàbá mi kan bá mi sọ̀rọ̀ lénìí ní London ọ̀rọ̀ tán bá mi sọ ṣe ló dàbí pé ká má dákẹ́ mọ́ wọ́n wá ń dárúkọ wọ́n wá ń dárúkọ àwọn kan tó jẹ́ pé nígbà tó wà alágbára ni wọ́n ṣùgbọ́n bó ṣe ní agbára tó wọ́n fi agbára wọn wọ́n fi ń tako Yorùbá ni tí Ọlọ́run bá fẹ́ ṣí ilẹ̀kùn fún Yorùbá wọ́n á dúró nídúró kílẹ̀kùn yóò tì ó tí wọ́n tó rere bá fẹ́ jáde fún ìran Yorùbá ṣùgbọ́n tí àwọn ò bá ti mọ̀ ń bẹ̀ ọ̀nà bí wọ́n ṣe máa ṣe tí ohun rere yẹ ò ní bọ́ sí Yorùbá lọ́wọ́ náà máa dúró lé lórí wọ́n dúró wọ́n lo ipò wọn gẹ́gẹ́ bí alágbára wọ́n lo ipò wọn ipò wọn gẹ́gẹ́ bí alágbára ṣe pé àwa ní agbára àwa máa sọ fún àwa la wà ń bẹ̀ wọ́n dẹ̀ wà ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bàbá yẹn sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ètò pọ̀jù pátá ló lé èmi nínú wọn kò pé seventy years tí ìdájọ́ ti dé èmi nínú wọn òun ló mú abí ẹ ló mú Babangida abasha. pé ọmọ Yorùbá lélẹyìí tó o bá tètè mú eléyìí kúrò lọ́nà ó lágídí ohun tó ń fẹ́ ṣe yẹ kò ní jẹ́ kó o ṣe ọmọ Yorùbá ni o tó o bá tètè mú eléyìí kúrò lọ́nà. your excellency ohun tó fẹ́ ṣe yẹ kò ní jẹ́ kó ṣe àwọn ló ń tọ́ka ọmọ yorùbá ògo yorùbá fún ọ̀tá náà bá ń pa yorùbá bí ẹni pẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní wọ́n gbé wọn lọ sábùjá lọ ń tọrọ owó fún wọn ni kí ikú tó dé bàbá yẹn wọ́n á dárúkọ wọn dárúkọ wọn á dárúkọ tó márùn ọ̀pọ̀lọpọ̀ nínú wa lè ní àbẹ̀rù àtúbọ̀tán pé ká gbélé ayé ká ṣe rere kágbélé ayé ká lògbà tó dára Awólọ́wọ̀ gbélé ayé ó ṣiṣẹ́ àtúbọ̀tán lẹ̀ tó fi jẹ́ pé bí ayé bá ń jáyé kò sí ọmọ Yorùbá kan tí ò ní dárúkọ Awólọ́wọ̀ kò síbi tó ti máa sọ̀rọ̀ Yorùbá tí wọn ò ní dárúkọ Awólọ́wọ̀ sí kò sí ṣe máa sọ ìtàn Yorùbá tí wọn ní dárúkọ Awólọ́wọ̀ torí pé Awólọ́wọ̀ lo ó lo ìwọ̀n ìbá tó máa lò ó lò ó láti sin yorùbá bẹ́ẹ̀ náà ni bàbá adékúnlé ajáṣin bẹ́ẹ̀ náà ni bàbá kékeré alhaji latif jákàndé bẹ́ẹ̀ náà ni bọ́lá ige àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ibrahim adésọ̀yà ọlábísí ọ̀nàbánjọ àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ń gbà yẹn lọ́hùn tó ṣiṣẹ́ tó dára lẹ̀ òun lè rí àwọn fúlàní yẹn o wọ́n fi ènìyàn títí wọn tàfàlà bí àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ṣe ń fi àwa ọmọ yorùbá tàfàlà lóde òní wọ́n fi ènìyàn títí wọn tàfàlà wọ́n dúró nídúró wípé lábẹ́ bó ti wù kó rí ọmọ ẹni bá a ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ a lè filẹ̀ kẹ́sídìí ọmọ ẹlòmíì àwọn gangan ló tì í ṣèbí mo sọ fún yín pé gómìnà bó ṣe yan bó ṣe wù ú ọlọ́pàá sì ń tẹ̀lé Gumi kiri torí pé àwọn ló lágbára àwọn ló ní ìlú ọmọ onílù ni wọ́n àwọn ló láṣẹ ohun tán bá dẹ̀ ti wí òun làbẹ́gẹ́ wọn torí ẹ̀ ni wọn ò fi ti fi èèyàn wọn wọn fi èèyàn títí wọn bá èèyàn ṣeré rárá ọ̀rọ̀ títí wọn ò dàbí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé mọ̀ pé tó bá jẹ́ pé bí Tinubu ṣe wà as a president yẹlé ni kí nǹkan kan ṣẹlẹ̀ ní Benin Republic tó bá kí Tinubu kógun lọ́bẹ̀ akógun lọ́bẹ̀ kò ní rò wípé ọmọ ìyá mi kò ní rò wípé àwọn tó wà ń bẹ̀ di Yorùbás àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà dẹ̀ máa dákẹ́ wọn máa wòran ni torí wípé ìfitọ́mẹ́ni kejì ṣáájú kò sí nínú ọ̀rọ̀ wọn láfi ní pé yorùbá ń ta yorùbá bí ẹni terú yorùbá ń bà yorùbá lójú jẹ́ káàkiri gbogbo àgbáyé wọ́n wá ń sọ yorùbá di alárìn kiri tẹnikẹ́ni bá tún dìde láti ran yorùbá lọ́wọ́ yorùbá ẹgbẹ́ wọn náà ló máa takò kí ló ná tinubu tó máa fi sọ pé Sunday Igboho ẹ̀ṣẹ̀ wo lọmọ yẹn ẹmbàgò tẹgbélé lórí ẹgbẹ kúrò ńbẹ ṣèbó ní ká má pa àwọn èèyàn mi mọ́ ni ìyẹn ni wípé tí gan bá lórí ọ̀fẹ́ àti pa Yorùbá á pa Yorùbá torí ẹni tó bá lè máa gbógun ti ẹni tó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ má fìyà jẹ àwọn ènìyàn mi mọ́ ẹ̀tọ́ wọn náà ń béèrè fún ilẹ̀ títí wọn náà dúró lé lórí wọn ò kọjá àyè wọn tẹ́ bá lè gbé ẹ́ńbágò lé ẹni tó dúró fún ọjọ́ ọ̀la yorùbá pọ̀ gbẹ̀dọ̀ ládùn gbẹ̀dọ̀ lóyin tí nàìjíríà dé ẹgbẹ́ ẹ́ńbágò lé lórí ṣùgbọ́n àwọn tó ń pààyàn káàkiri tí wọ́n ń rìn tí wọ́n ń yan ẹ gbàgbé àtúbọ̀tán àtẹ̀yìn ọba ilẹ̀ yorùbá ẹ ti gbàgbé àtúbọ̀tán gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dípò òṣèlú mú ní ilẹ̀ yorùbá ẹ ti gbàgbé àtúbọ̀tán mo sọ fún yín bí wọ́n ṣe pààyàn tó ní ilẹ̀ Ìgbò àwọn ọ̀hánẹ́sì àwọn ọba wọn wọ́n sì kóra wọn jọ wọ́n sì gbàbújá lọ nígbà yé Buhari release Nnamdi Kanu for us ọmọ wa ni they did not deny Nnamdi Kanu wọn deny ẹ o torí wọ́n mọ̀ pé n tó ń jà fún tí ògo kìíní bá délẹ̀ tán kì í ṣe Nnamdi Kanu nìkan ló máa jèrè ẹ̀ torí pé wọ́n mọ̀ pé ohun tó ń jà fún tó bá dójú ẹ̀ tán kì í ṣe Nnamdi Kanu nìkan ló máa jèrè ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n kẹ̀yìn sí Nnamdi Kanu wọ́n dúró tì í ṣùgbọ́n Yorùbá rèé Sunday ọmọdé yẹmọ Ìgbòho òòṣà nínú gbogbo alágbára tí ìran Yorùbá ní ààrí kankan kó díje kó jáde adéyẹmọ nìkan tó dìde tó jáde pé enough is enough ẹ má pa àwọn ènìyàn mi mọ́ ẹ má ṣe àwọn ènìyàn mi níbi tí nàìjíríà gbógun tì í ààrí àwọn ọba ilẹ̀ yorùbá ọba ilẹ̀ yorùbá tó tún dìde ó tún sọ pé Sunday Igboho ti lè sọ̀rọ̀ jù ó tún sọ pé Sunday Igboho ní agídé ẹ gbọ́ àwọn yorùbá dẹ́lò dẹ̀ sọ pé kì í ṣe gbogbo nǹkan ní sùúrù mọ́ yanjú ẹ ti gbàgbé tí Sunday Igboho ò bá lu agídí kó jáde bó ṣe jáde nígbà tó jáde yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ló ti máa di òkú lọ́wọ́ àwọn fúlàní torí mission wọn ni they want to reduce the population of yorùbá race Igboho tó jáde síta àwọn ọba wa gangan ló tún ń takò to the extent pé buhari pe aláàfin ọ̀yọ́ àná pé kó bá àwọn ààrẹ sí Sunday Igboho kó wá mú bá wọn lábújá tí Igboho dẹ̀ ló sọ pé bàbá yìí mèrè ẹ ààrẹ sí mi ṣùgbọ́n ẹ̀yin náà kẹ́ mọ̀ pé ẹ̀ ní padà wálé mọ́ kí ló dé tẹ́ à ń jẹ́ iṣẹ́ ikú fún Yorùbá ẹgbẹ́ wa tó dìde láti gba ìran Yorùbá kò nínú ìgbèkùn kí ló dé tó fi jẹ́ wípé ìrìn tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ń rìn bí yorùbá ò ṣe ní rí ògo rẹ̀ lò ẹ̀dẹ̀ ti gbàgbé pé tí yorùbá bá rí ògo rẹ̀ lò tí ara bá tún gbogbo ọmọ yorùbá owó tẹ́ ẹ ní ìfọ̀kànbalẹ̀ lẹ́ máa fi náà ilé tẹ́ ẹ kọ́ ìfọ̀kànbalẹ̀ lẹ́ máa fi gbé ọkọ̀ tẹ́ ẹ ń gùn yẹ ìfọ̀kànbalẹ̀ lẹ́ máa fi gùn nígbà tọmọ yorùbá bá jẹ tọmọ yorùbá bá mu tọkàn wa bá balẹ̀ táwa náà lè pàṣẹ lórí ilẹ̀ tọlọ́rọ̀ ọba mi fún wa èwo làbùrẹ máa yọ àdá máa yọ àkétì yìí alágbára kan tó jáde síta ẹni tọlọ́run tọlọ́run yàn tọlọ́run fọwọ́ tọlọ́kàn yorùbá ẹgbẹ́ wọn náà ló tún gbógun ti o àwọn ọba ilẹ̀ yorùbá wà lára àwọn tó gbógun ti sédè gbòho àwọn olóṣèlú wa aaa. Ah wọ́n wà lára wọn àwọn àgbààgbà ilẹ̀ yorùbá òun lè rí ní àwọn haúsá àwọn fúlàní tí wọ́n kì tinubu nílò pé don't try it má kógun lọ niger republic o gbogbo niger republic yẹ àwọn làwọn ní o fúlàní ní o àwa ò lè lajú wálẹ̀ kó lọ máa kógun ja fúlàní ẹgbẹ́ wa o má dánwò torí wípé àwọn òfin èèyàn títí wọ́n ṣeré wọ́n fènìyàn títí wọ́n tàfàlà wọ́n mọ rírì wípé orin tí yorùbá máa kọ pé ènìyàn láṣọ mi tí mo bá ti rẹ́ni mi inú mi á dùn ara mi á yá gágá ènìyàn láṣọ mi fúlàní ò fèèyàn ohun títí wọ́n ṣeré o fúlàní ò fèèyàn títí wọ́n ṣeré torí wípé àjẹ́ńdà tí bàbá wọn gbé lẹ̀ láti máa gbalẹ̀ nílẹ̀ yẹ àwọn dúró lé lórí agenda tí bàbá wa Awólọ́wọ̀ ní pé ẹ̀yin náà dìde kẹjà fún ẹ̀tọ́ yín ohun tọ́lọ́run fún yẹn má jẹ́ kán gbà á àwọn tó jẹ́ kó jẹ́ tó máa protect àjẹ́ńdà Yorùbá àwọn gangan ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá tí ń takò àjẹ́ńdà Yorùbá àwọn ni ọba ìlú lọ́wọ́ nù ìyà tí Yorùbá ń jẹ lọ́wọ́lọ́wọ́ mo ti sọ fún yín pé igbá ataná gbé wọn gbégbá oyin òun ní ọ̀rọ̀ wa ò fi ká wọn lára òun ni ìpọ́njú tó rá bàbà káàkiri ilẹ̀ yorùbá kò fi tu irun ẹyọ kan lára wọn ojúmọ́ kan bàtà kan aṣọ kan ojúmọ́ kan mọ́tò kan ni ẹ̀ dàgbà láọba míì àwọn mọ́tò tẹ́ máa rí ń bẹ̀ bọ́n bá ta gbogbo mọ́tò yẹ kán máa fi tọ́jú gbogbo ìlú yẹ odidi oṣù bíi mẹ́fà méje wọn àti lè jẹ tán wọn a máa gbáyìn ẹ̀ ní kò kàn kò kàn wọ́n àwọn tó sọ pé aṣojú ìlú ni wọ́n òṣèlú ni wọ́n wọn ò ní jẹ́ kí ìran yorùbá ó dàrú kò kàn wọ́n wọ́n lọ sọ́ọ̀hún wọ́n ṣojú àpò wọn àtàyà àtọmọ wọn ni kì í ṣojú yorùbá náà lọ ṣe lọ òun ni òfin jẹ́ kí ìgbáyé gbádùn yorùbá ó mọ mú láyà wọn òun ni òfin jẹ́ pé ń tà ń pè ní ìtura ìtúsílẹ̀ ọdún ìtẹ́wọ́gbà yorùbá kó ṣe pàtàkì lọ́kàn wọn la fi ń pariwo orílẹ̀-èdè yorùbá ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ nípa orílẹ̀ èdè yorùbá tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá wọn mo sọ fún yín odidi ọba sọ fún wa wípé ẹ fẹ́ fọ́ kòkò ọbẹ̀ wọn torí pé wọ́n mọ̀ pé ìkòkò ọbẹ̀ wọn ní nàìjíríà kan jí kan ṣe àwòwò sínú àkáǹtì wọn ni ẹ ló kábíyèsí ayọ ẹsẹlẹsì ẹ kú ojúmọ́ mo sọ fún yín pé àwọn ọba wa ló máa ń kí ló máa ń tẹ̀ kí àwọn gómìnà torí owó ẹ ló kábíyèsí ẹ mo ti drop one hundred million naira sínú àkáǹtì ah your excellency god bless you sir torí owó yẹ wọ́n kẹ̀yìn sí àwọn aráàlú tí wọ́n jọba lé lórí bíbélì dẹ̀ sọ wípé ó ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ tí ò sì mẹ́ni tó máa nà aṣiwèrè ń kó ọrọ̀ jọ tí ò sì mẹ́ni tó máa nà ẹ máa kójọ àtúbọ̀tán bọ̀ gbogbo alágbára mọ́mìrò àtúbọ̀tán bọ̀ yorùbá tẹ̀ sọ wípé alágbára mọ́mèrò ó ní bàbá ọ̀lẹ ni àtúbọ̀tán bọ̀ tí gbogbo gbogbo tá a bá ṣe ayé láti máa jèrè ẹ̀ka tó lọ ìwà tá a bá wù nígbà tẹ́rẹ̀ eré ẹ̀ gángan ní yorùbá tó pè ní àtúbọ̀tán èrè ìwà tá a bá jẹ èrè ìwà tá a bá wù torí pé tí àlọ́ bá lọ ẹ má gbàgbé yorùbá máa sọ wípé àbọ̀ á padà wá ìwà tá a bá wù lénìí yóò dúró gẹ́gẹ́ bí ẹ̀mí lọ́jọ́ ọ̀la ìwọ tó mọ̀ bó ṣe ń tan ọmọ Yorùbá pa àtúbọ̀tán bọ̀ ìwọ tó mọ̀ bó ṣe ń bi Yorùbá ṣubú àtúbọ̀tán bọ̀ ìwọ tó dúró tọ́lọ́run fi sí ipò tó dúró nídúró wípé kórílẹ̀-èdè Yorùbá ó má dúró àtúbọ̀tán bọ̀ tẹ́ sọ fún yín pé orin tẹ́ ń kọ fún wa ni pé ìyà tí Yorùbá ń jẹ nínú Nàìjíríà ó tẹ́ yín lọ́rùn àtúbọ̀tán ń bọ̀ tí ò sálágbára tó lè sọ pé tí àtúbọ̀tán bá ti dé pé kó dákẹ́ hmm. ìgbà tá bá dé agbára yín ò ní ká ìgbà tá bá dé ẹ wo mi lójú ẹ ní rómi tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti gbówó ọ̀ngbà yẹ ìka lẹ máa fi sẹ́nu irú ìka yẹn ní Yorùbá máa ń pè ní ìka àbámọ̀ àtúbọ̀tán máa dé o a wáyé lórí ọba a wáyé lórí àwọn tó pera wọn ní alágbára a wáyé lórí àwọn àgbààgbà ìlú a wáyé lórí alágbára mọ́mìrò tó jẹ́ pé gbogbo agbára tó ní ṣe ló yí ojú padà tí Yorùbá dẹ̀ jìyà lọ́wọ́ pé òun ò ní jẹ́ ká rí ti tòun wí òun ò ní jẹ́ ká sọ òun lẹ́nu ẹni tó dẹ̀ jáde síta tó ní rárá òun ò lè máa wò ká máa pa Yorùbá bí ẹni pẹran òun ò lè máa wò kí ìyà máa jẹ Yorùbá tó ń dẹ̀ jẹ́ Yorùbá tó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ tó ń ṣàn lára òun náà ló ń ṣàn lára wọn kó wọn máa wo Yorùbá kí ìyà máa jẹ Yorùbá ẹ sọ di ọ̀tá ẹ sọ di aláìmọ̀kan ẹ sọ di aláṣejù ọ̀pọ̀lọpọ̀ nínú yín sọ wípé kò kàwé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá nínú wọn dùn bí Sunday Igboho ṣe wà ní Kútọ́nù ẹni tó ń jà fún ọjọ́ ọ̀la Yorùbá ẹni tó fẹ́ gbà wá lọ́wọ́ inú ìgbèkùn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú yín nínú yín dùn sí nínú àwọn ọba ilẹ̀ Yorùbá dùn sí fún ìgbà àkọ́kọ́ ìyá mi Mojí Patrick adára fún yín inú yín dùn sí. inú yín dùn sí ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀sìn sọ fún wa pé ṣebí wọ́n ti mú ọ̀gá yín sí Kútọ́nù náà àti bàbá yín Akíntóyè ta ló tún máa jà fún yín wọ́n rí gẹ́gẹ́ bí ìjà tí àwọn yẹn ń jà bí ìjà ìjà ẹlẹ ìjà òṣèlú torí pé ẹ̀jẹ̀ òṣèlú ẹ̀jẹ̀ búburú ọ̀jẹ̀lú yẹn ń bẹ lọ́kàn wọn wọ́n rí gẹ́gẹ́ bí ìjà ọjọ́ ọ̀la Yorùbá bí àwọn fúlàní ṣe ń wá ọjọ́ tó dára ọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ títí wọn bẹ́ẹ̀ kọ́ ni àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ṣe ń wá ọjọ́ ọ̀la tó dára fún ìran yorùbá ẹ̀gbọ́n tí eléyìí tó gbàjọba ní Benin tó sọ ń sìn níje ó ní tí ìtàn fi ń taná tí france fi ń ṣe iná tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ló ti ń kó ó ní tó bá fẹ́ máa kó lọ́dọ̀ wọn kán wá dá iléeṣẹ́ yẹn lẹ̀ sọ́dọ̀ wọn ìyẹn ni pé àwọn ń kọ̀yà fún ohun gbogbo tó dẹ̀ ń ṣe pátápátá àwọn àgbààgbà ìlú ń bẹ lẹ́yìn ẹ̀ àwọn wá ọjọ́ ọ̀la tó dára ẹ̀ẹ̀meye owó tí nàìjíríà tí nàìjíríà bá ṣe budget ẹ̀ẹ̀meye nínú budget wa tó ń lọ sí Nigeria Republic wọn fènìyàn títí wọn tàfàlà bẹ́ẹ̀ ni wọn fènìyàn títí ìyá mi Fúnkẹ́ Ìyálájé ojú òní tí ìyẹn kù sí mi ní ojú ìtura máa rọ̀ léyìn lórí wọ́n àfẹnìyàn títí wọ́n tafàlà wọ́n àdẹ̀fẹ̀ èèyàn títí wọ́n ṣeré wọ́n dúró nídúró pé kékeré Fúlàní ó gbẹ̀dọ̀ ní àṣẹ lórí n tó bá ní àgbà Fúlàní lókùnrin lóbìnrin náà fi ń gbalẹ̀ fún wọn wọn bí mẹ́tàlá Tinubu kókógun lọ nìjẹ́ kí ẹ kó wà kí kí population wọn pọ̀ ju bó ṣe wà lọ torí àwọn tó wà tó jẹ́ majority ti sọ fún pé don't try it extension wọn nílé Niger Republic àwọn èèyàn wọn ló wà ní Niger Republic kí ló dé tó fi fẹ́ lọ kógun jẹ àwọn ènìyàn wa òun lè fi máa mọ̀ pé tí Tinubu bá jẹ́ èèyàn tó láàánú ọmọ Yorùbá lójú mo lè sọ pé ìgbà àkọ́kọ́ tèmi máa rí rèé tó lógun gbàlú tó gbàjọba ní ìlú kan tí àwọn aráàlú bọ̀ síta tó bẹ̀rẹ̀ sí jubilate tó bẹ̀rẹ̀ sí àtàkì àwọn olóṣèlú yẹ pé ó lè níyìn ohun tí ó ń dùn máwọn aráàlú nínú tọkàn wọn balẹ̀ ní Tinubu fẹ́ sọ no because ó ti rí president yẹ gẹ́gẹ́ bí n tó máa fi cover ìyà tó fẹ́ fi jẹ Nàìjíríà àwọn tó dẹ̀ ní nàìjíríà ti sọ fún pé don't try it tí wọn ò fè ènìyàn títí wọn tàfàlà mo sọ fún yín fúlàní ò fè èèyàn títí wọn tàfàlà àwa là ń pè wọn pé wọn ò gbọ́n wọn gbọ́n Yorùbá àwa là ń pè wọn ní ẹranko ẹgbẹ́sẹ̀ ẹranko ni wọn nínú àwọn àtàwátálẹ̀ ẹranko àwọn ẹranko gan borí ẹranko gan mọ́tò gbá ọmọ ẹ̀ ìrìn adìyẹ nìí mọ́tò pa ìyá wọn àwọn ọmọ ẹ̀dẹ́ dúró ti ìyá wọn níbi títí níbi wọ́n dúró ti òkú ìyá wọn ẹranko ti gbọ́n àwa ènìyàn lágọ̀ tá à ń pera wa léèyàn àwọn tẹ̀ ń pè nígbà nígbà ká máa bá wọn fúlàní ṣeré pé ẹranko ni yín wọ́n dínà àwọn nínú lóòótọ́ ẹranko làwọn ṣùgbọ́n àwa ní koríko tí àwọn ń jẹ ṣé wọ́n á jẹ wá ni ṣé wọ́n jẹ wá ni nàìjíríà mú olóore títí wa ọ̀pọ̀lọpọ̀ ní lára àwọn àgbààgbà ilẹ̀ yorùbá wọ́n ní ẹ má pè Sunday Igboho ní olóore yorùbá mọ́ ẹ ti ya wèrè ẹ má pè Sunday Igboho ní olóore yorùbá mọ́ kí ló ṣe fún yorùbá ẹ ti síwísà ìgbà tó jẹ́ wípé àwọn oníjẹkújẹ ló gbé yín sí ipò kì í ṣe fá ló yàn yín kì í ṣe aráàlú ló yàn yín òun lẹ fi gbé igbá ata tí wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá lójú yín kò kàn yín wọ́n rèpò ọmọ Yorùbá lójú yín kò kàn yín wọ́n ṣe ọmọ Yorùbá ṣèbáláṣíbolo kò kàn yín iṣẹ́ àgbẹ̀ sọ wípé iṣẹ́ ilẹ̀ wa ni wọ́n ń bọ́ bẹ̀ wọ́n ń fi ń bọ́ ẹran wọn kò kàn yín ẹni tó wá dìde tó ní pé no ìyà yìí ti pọ̀ jù ìrẹ́jẹ yìí ti pọ̀ jù àbùkù yìí ti pọ̀ jù tó dìde tó ló ń fẹ́ kọ̀yà fún ọmọ Yorùbá ẹni aláìmọ̀kan ni ẹni kìí gbọ́ràn ẹni tọ́ọ̀gì ni ẹni olè ni orúkọ wo lẹ̀ ti pé Sunday ọmọ Adéyẹmọ fún tó torí pé ẹ̀yin kan ò fẹ́ràn Yorùbá ẹ máa retí àtúbọ̀tán o tẹ́ ẹ lè sá fún bẹ́ẹ̀ ti lágbára tó gbogbo wa ládìbò ní june twelve fún Abíọ́lá gbogbo wa là ń kọrin MKO ìsáwá mánu ọ̀dìmáṣege ọ̀dìmáṣege voting for Mr. President voting for Mr. President MKO ìsáwá mánu láì mọ̀ pé àtúbọ̀tán ti dúró ti MKO òun náà ti ṣe rí tó jẹ́ kẹ́yìn kan máa wo ògo tí ò jẹ́ kí ẹni yẹn rí ògo yẹn gbá mú àtúbọ̀tán yẹn náà wá ló ń dé Abíọ́lá wàá kéré iṣẹ́ ọwọ́ rẹ̀ ó kọ àbí òko gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró nídúró pé ká máa pọ́ ọmọ Yorùbá kí ọmọ Yorùbá máa sánná ní káàkiri gbogbo àgbáyé ó tẹ́ ẹ̀yin lọ́rùn àtọba tó pè wá pé tí ọkàn gbogbo Yorùbá bá balẹ̀ ta ló máa jẹ́ dírẹ́fà fún wọn àrọmọdọ́mọ yín ṣe máa wa irú àwa oyin tí ò bá wa irú àwa yìí ó máa wa ọmọ títí wa láàrọ ọmọdọ́mọ yín tá máa fi pètè pé bàbá wọn ti jọba ní ìlú kan rí ìgbà yẹn máa yí padà tí gbogbo wa bá jọ wà òkè tá a jọ lówó lọ́wọ́ ta ló máa máa ṣí géètì fún wọn àrọmọdọ́mọ tí yín náà ṣe máa ṣí géètì fún àwọn tí ìyà ń jẹ lénìí ṣèbọ́lọ́run ni torí ipò tọ́lọ́run fi yín sí ipò àdánwò ni agbé yín dìde láti dáàbò bo ìran yorùbá láti kọ̀yà fún ìran yorùbá agbé yín dìde gẹ́gẹ́ bí agbẹnusọ bí fúlàní ṣe ń gbẹnusọ bí àwọn àgbààgbà wọn ṣe ń gbẹnusọ fún àwọn àwọn àgbààgbà fúlàní ilẹ̀ yorùbá wọ́n ṣe ń gbẹnusọ fún àwọn fúlàní ti nìjẹ́ lọ́wọ́lọ́wọ́ pé nàìjíríà don't try it àwọn tẹ́fẹ́ lọ kógun bá ń bẹ̀yẹ ẹ̀jẹ̀ wa ni wọ́n ọmọ wa ni wọ́n ara wa ni wọ́n wọ́n gbẹ́nu sọ fún bí ọlọ́run ṣe gbé yín dìde nìyẹn ẹni tá a fi jẹ́ ipò ọba agbẹ́dìde nì láti dáàbò bò àwọn aráàlú tá a gbélé lọ́wọ́ agbẹ́dìde ni kì í ṣe pé òun ló gbọ́n jù kì í ṣe pé òun ló nímọ̀ jù kì í ṣe pé òun ló nímú lólóye jù ṣùgbọ́n agbẹ́dìde láti lè jẹ́ agbẹnusọ fún ìlú mo láwọn bàbá wájú ó di mímọ̀ fún wa pé ọba ní máa ń dáàbò bo ìlú láyé àtijọ́ àdánwò ní ipò ṣùgbọ́n ẹ̀yin dé rí ipò èyí tó yẹ kẹ́ fi sọmọ aráyé lóore tó yẹ kẹ́ fi dáàbò bo Yorùbá ipò tó yẹ kẹ́ fi kọyà fún Yorùbá ipò ń gangan lẹ fi ń fìyà jẹ Yorùbá lọ́wọ́lọ́wọ́. bàbá mi kan wà kọ́lọ́run kó bá mi lọ́ra mi a ní yorùbá ò lọ́ba mọ́ a ní yorùbá ò lọ́ba mọ́ oníláyé àtijọ́ ò lè máa rí ọba ní patí bí bàbá ṣe patí níṣẹ́ àwọn ọba eléyìí bàbá yẹn ní lára tó sún òun wò nìyẹn kóhun tóun fi bẹ́ẹ̀ máa wo wo tẹlifíṣàn mọ́ wàá rí ọba eléyìí ní patí a máa jó ijó ẹlẹ́yà láyé àtijọ́ odidi ọba àlú àti rọ́bà ìlú tó ń tẹ̀ fún Wàsíù Àyìndé àti rọ́bà ìlú tó ń tẹ̀ fún ṣíàmà níbi tán bá yí ara wọn jẹ́ torí owó àtẹ̀gbé yín dìde gẹ́gẹ́ bí agbẹnusọ àtàwọn tó sọ wípé ọmọ Awólọ́wọ̀ ni wọ́n àwọn dúró gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ni wọ́n lójijì owó sọ wọ́n di Afẹ́nifẹ́ bíi iṣẹ́ tẹ̀yin kọ̀ tẹ́ ẹ lè ṣe tí ẹ tún rí ọmọ tó máa ṣe tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ tì lẹ́yìn tírú yín yẹ kẹ́ ẹ dìde pé èèrà ò gbọ́dọ̀ ọmọ adéyẹmọ abẹ́ ti gbàgbé ní ẹ̀yìn èèyàn ìgbà tí Sunday Ìgbòho lòun lọ sọ́dọ̀ bàbá pa Adébánjọ Gúrú Màrájì náà ti àtáàkì ẹ set up ni orí ló bọ́mọ ọlọ́mọ ṣe ìbá ti rújú tipẹ́ tó bá jẹ́ pé ènìyàn ló gbé agbára fún Ìgbòho ni wọn bá ti fi ṣẹlẹ́yà inú yín dùn sí lóòótọ́ lẹ sọ̀rọ̀ jáde ṣùgbọ́n ìwà tẹ́ ẹ̀ ń wù ìṣe yín àti bí ẹ ṣe ń sọ̀rọ̀ ó fi ń wọ̀n wá pé ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ Adéyẹmọ inú yín dùn sí ẹ máa ń pa ẹ̀ ẹ̀yin náà jẹ́ kan nínú àwọn tó wà bẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àtúbọ̀tán dé ẹ máa tó dẹni àná ẹ gbàgbé ni ẹ wádìí dáadáa àwọn alágbára àná dà ẹ ṣe bìyà mi brọ́dà mi Táíwò Ẹdúnjọbí kábìrà wa léèrè àwọn alágbára àná dà àwọn alágbára àná dà níbo náà wà bó ní ìgbẹ̀yìn wọn ṣe rí àti rí odidi olówó alágbára tó bá sọ̀rọ̀ ní ìgbà yẹn nílẹ̀ Yorùbá ilẹ̀ máa kọ kàá ẹ mọ̀ pé ènìyàn sọ̀rọ̀ nígbà tátúbọ̀ tún dé ibi tó jókòó sí ló máa yàgbẹ́ sí ló máa tọ̀ sí. Si inú ìgbẹ́ ẹ̀ inú ìtọ̀ ẹ̀ náà ti gbókú ẹ̀ nígbà tá a túbọ̀ tán dé ni ẹ lọ wádìí dáadáa kò sẹ́ni tó dá Yorùbá kò sẹ́ni tí Ọlọ́run fi sí ipò kan ní ilẹ̀ Yorùbá tó dá Yorùbá tí àtúbọ̀tán tí ò dé bá kò dẹ̀ sẹ́ni tí Ọlọ́run fi sí ìlera Yorùbá sórí ipò ìbá ìjọba ìbáà jẹ́ alágbára tí ò látúbọ̀tán àtàwọn tó sàkú yorùbá lénìí a lè máa sọ̀rọ̀ ọba ní nílẹ̀ yorùbá wọ́n á dárúkọ ọba adésọjí adérẹ̀mí tadéláwo òun kọ́ lọ́ba àkọ́kọ́ tó jẹ nílé Ifẹ̀ o ẹ má gbàgbé o iṣẹ́ ribiribi tí bàbá yẹn ṣe ní o ló fi látúbọ̀tán tó dáa o. ọba méjì ti jẹ lẹ́yìn ẹ o orúkọ bàbá yẹ ò parẹ́ o torí pé ó ṣe kí ni ó fi gbogbo ohun tó ní agbára ẹ̀ ó fi dúró nídúró pé ìran yorùbá wọn ò gbẹ́dọ̀ ṣubú aṣíwájú ní yorùbá wọn ò gbẹ́dọ̀ fa yoruba sẹ́yìn nígbà tán ní òyìnbó kan sọ wípé kí ó wá ní èkó ń gbà yẹn wọn ní ọba yẹn sọ wípé òun òun jáde ọba ti tòun òun jáde ṣáṣáṣá àfi tó ń bàbá wa bá o ó gbé àṣà yorùbá lárugẹ ó gbé yorùbá lárugẹ kò la yorùbá mọ́lẹ̀ bẹ́yìn tọba tòde òní kò fi ojú yorùbá ráre bẹ́yìn ọba tòde òní kò sọ yorùbá dìdàkudà bẹ́yìn ọba tòde òní ni àwọn tí àwọn bàbá wa gbẹ́ lẹ́yìn náà fi wá jọba lé wa lórí adésọjí adérẹ̀mí ò gbà Awólọ́wọ̀ ti kú láti eighty seven ṣùgbọ́n orúkọ rẹ̀ ò kú lẹ́nu ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ pé wọ́n lè lọ lé ìwé pé wọ́n lè gé èèyàn láyé nípasẹ̀ iṣẹ́ ribiribi tí Awólọ́wọ̀ ṣe nípasẹ̀ iṣẹ́ ribiribi tí Awólọ́wọ̀ ṣe wọ́n jẹ́ èèyàn kò sí ọmọ Ondo kan tó máa porúkọ Adékúnlé Ajáṣin níbí bẹ́ẹ̀ náà ni Bọ́lá Ìgè bẹ́ẹ̀ náà ni Bísí Ọ̀nàbánjọ́ Alhaji Lateef Jákàndé from the best governor in Lagos State still remain Alhaji Lateef Jákàndé torí ó provide n tó dára fún mẹ̀kúnnù ó jẹ́ kí mẹ̀kúnnù rí lé gbé wọ́n ní ètò rere ẹni tí ò lérò pé àwọn lè kàwé wọ́n fi free education gbé ìdílé mi kúrò nínú ìyà bọ́ sínú ọ̀rọ̀ àtúbọ̀tán ni a sì ń sóde ní ẹlòmíín náà dẹ́ wà tábà máa dábàá dárúkọ ẹ̀ wọ́n á fi èpè pé kò ní dá fọ́mọ àrọ́mọdọ́mọ ẹ̀ àtúbọ̀tán ni ẹ máa ṣe ìṣó ẹ̀san ń bẹ fún gbogbo ẹ̀yin tẹ́ dúró láti bí Yorùbá ṣubú gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró pé olóore gbẹ́dọ̀ kú sí ipò ìkà ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró nídúró pé ẹ̀yin ọmọ fìbí ṣu olóore ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bí olóore ilẹ̀ Yorùbá torí pé ti wà ní ipò alágbára ẹ̀yin náà ti wà ní ipò aláṣẹ ẹ̀yin ti yóò bí Yorùbá bá yòókù kàn yín ẹ̀yin ti jẹ́ bí ọmọ Yorùbá ò bá jẹ́ kó kàn yín ẹ̀san máa ké òní mo fi béèrè pé ọ̀pọ̀lọpọ̀ ilé ṣọ́ọ̀ṣì ló máa kú lénìí ṣé gbogbo wọn náà ṣèfẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló wà ní ìgboro ṣé gbogbo wọn náà ṣèfẹ́ Ọlọ́run torí lára Bíbélì wípé ó lẹ́ni ẹni tó bá máa ṣe ọlọ́run olóògbẹ̀dọ̀ sí nínú ìwà mímọ́ àti òdodo torí ẹ̀mí ni ọlọ́run ẹ̀yin kò gbẹdọ̀ ẹ̀yin kò lè sìn nínú ìdọ̀tí nínú èké ọmọ ẹni tó ṣe ẹ̀mọ̀ kó ṣe ẹ̀pààyàn tó tí ìwà burúkú bẹ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rìí àwọn àáfàá àwọn ọmọ onítọ̀ọ̀gì yẹn náà máa tàlé lẹ́yìn kiri táláwọn ń lọ lé lọ ṣàfà à ń lọ ṣàdúrà kì í ṣe pé wọ́n mọ̀ pé Ọlọ́run ò ní gbọ́n tó ń sọ ṣùgbọ́n owó owó yìí náà ni ngbà tí pásítọ̀ bá sọ wípé praise the lord torí pé ẹ kò yẹ bí thirty minutes tó ti ṣe praise the lord ó sì gbọ́ ẹ kó pray hallelujah yẹn lọ inú àwọn adùnsínú pé ìkòkò ọbẹ̀ mi ṣọ̀lé ní not because pé wọ́n ń ṣe ọlọ́run owó ló kù torí tó jẹ́ pé àwọn tán náà gbé iṣẹ́ olúwa dání àtàwọn aláwo ni o àtàwọn adámṣe àwọn onífá èké àwọn ọlọ́pẹ̀lẹ̀ ọ̀ràn tó bá dé pé wọ́n sọ òtítọ́ fún àwọn ẹni bíi pé tẹ́ bá ṣe báyìí kíkú lẹ máa kú wọ́n sọ bẹ́ẹ̀ fún Dáfídì nínú bíbélì ó sóbà ni tẹ́ bá fi yẹ jẹ aráàlú torí pé ẹ wà nínú ipò ẹ máa kú ṣé pásọ̀ tó ń béèrè ọmọ ìjọ tó máa fún ní one billion pé i need ten people to donate one one billion táwọn ènìyàn dẹ̀ ń jáde síta adẹ̀rẹ́ ni tó wá sí ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ẹsẹ̀ lóbìnrin lọ kò rówó mọ́tò tó bá tún kò ní ṣọ́ọ̀ṣì kan tó máa jẹ kò mọ́ pásọ̀ dẹ̀ ń kọ́ọ̀lù one billion two hundred million àwọn ènìyàn dẹ̀ ń jáde ṣé bọ́lọ́run ṣe fi sí yín lọ́kàn nìyẹn gbogbo yín pátápátá làtúbọ̀tán ń bọ̀ wá bá àtúbọ̀tán ń bọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ibi ṣú olóore bíbélì wípé ibi ò ní kúrò nínú ilé irú ẹni bẹ́ẹ̀ àtúbọ̀tán ẹ má retí àtúbọ̀tán ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá orílẹ̀-èdè yorùbá tó ní yorùbá ò ní lọ ẹ máa retí àtúbọ̀tán ọlọ́run àtẹ̀yìn tẹ̀ ń gbàlù tẹ̀ ń jó pé ọmọ adéyẹmọ wà ní kútọ́nú ẹ máa retí àtúbọ̀tán ọlọ́run ọlọ́run ju ẹ̀dá lọ ìgbà máa yí padà àkókò máa change gẹ́gẹ́ bí orin olórin kan ó lè ìlú ti yí orin ti change ìlú máa tó yí orin máa tó change torí ẹnìkan ò lólé ayé ẹnìkan ò lólé ayé gbó ọba kan ń lọ ìgbà kan ń bọ̀ ni gbogbo ẹ̀yin tá a gbé sí ipò alágbára gbogbo ẹ̀yin tá a fún lórí ọ̀fẹ́ tá a lè máa wò gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ gbé Yorùbá lẹ́yìn kẹ́ ti Yorùbá lẹ́yìn kẹ́ sọ wípé ìyà ò gbẹ́dọ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀yin gangan gangan lẹ́ ń roko ìyà fún Yorùbá ẹ máa retí àtúbọ̀tán àtúbọ̀tán máa tó dé àtúbọ̀tán máa tó dé tí àtúbọ̀tán bá wá dé ìgbà yẹn lẹ máa mọ̀ àwọn tẹ́lẹ̀ kò gbọ́n nìyẹn pẹ́ran kò ní wọn o wọ́n ràgà bo ènìyàn títí wọn ọjọ́ méje Tinubu ti pélé ni o wọn bí dáa tí Vanguard bá dún lásán tí Vanguard bá dún lásán ní ní nìje ẹ máa gbọ́ lójijì náà má bẹ̀rẹ̀ sí ẹ máa wá dìde kò sí tẹ́ àpábíò máa ṣe wọ́n impeach ẹ̀ àwọn ló ní house ẹ̀ẹ̀mẹyẹ nọ́mbà táwọn nìkan nínú house ni à ń bá yín sọ ẹlẹ́ẹ̀ní gbọ́ à ń bá yín sọ pé nàìjíríà yìí ṣe lé yorùbá à ń bá yín sọ pé inú ìgbèkùn tí Yorùbá bá ṣì wà nínú Nàìjíríà inú ìgbèkùn ni ó dàbí ẹni tá tá ta tá fi sínú ilé yìí ta kó jẹ tí ta kó aṣọ tí tá kó gbogbo nǹkan tí tó gbé tẹlifíṣàn sí tó gbé gbogbo ẹ̀mẹ́ tó wá ó yá wọlé tó tilẹ̀kùn mọ́ ni inú ìgbèkùn ló wà inú ìgbèkùn tí ò lórí ọ̀fẹ́ àti ìrìn bó ṣe wù ú kò lórí ọ̀fẹ́ àti sọ pé à mo fẹ́ sáré fẹ́ dé Ìbàdàn mo sáré fẹ́ dé Àkúrẹ́ mo sáré fẹ́ dé kó mo sáré fẹ́ dé abẹ́kúta ah, mo fẹ́ dé òṣogbo tí bá ti kó lóṣogbo máa dé ìjẹ̀bú òde mo sáré fẹ́ dé adó èkìtì tí bá ti kó ládó èkìtì máa fẹsẹ̀ kan dé kwara ẹ̀ eh, mo ní ọ̀rẹ́ kan ní ní kogi tí olórí ọ̀fẹ́ tó wà lójú kan tá ti mọ́lé bẹ̀ inú ìgbèkùn ni ìgbé ayé tí yorùbá ń gbé nìyẹn ìdàkejì rẹ̀ bí ẹni tó dúró tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò jèrè iṣẹ́ tó ṣe tó jẹ́ pípé àpòmọ́ ló ń gba èrè ẹ̀. ẹ lọ́wọ́ ń bẹ̀ o ẹ lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run ti rán ẹni tó máa ṣíwájú tó máa dúró gẹ́gẹ́ bí olùgbòpọ̀ fún ìran yorùbá ẹ ẹ bábọn lọ́wọ́ ìgbòho ẹ ẹ bábọn lọ́wọ́ ẹ ẹni tó bá ìbọn lọ́wọ́ ẹ̀ gan àwọn aráàlú ẹ̀ tó ń dìvẹ́ǹdì ẹ̀ àsàrí dòkúbọ̀ ẹ̀yin àgbààgbà lẹ́ẹ̀lẹ́ Yorùbá Ọlọ́run máa mú yín bó ṣe jẹ́ pé ìkorò lẹ́ ń fọ́ ọmọ Yorùbá jẹ lójoojúmọ́ Ọlọ́run máa mú yín àsàrí dòkúbọ̀ ó gbé K47 yẹn ó gbé lọ́wọ́ ọ̀tún ó gbé lọ́wọ́ òsì ó tún gbé jáde pé sí àm o I stand gidigba wọn bí Tinubu dá kó lọ ààrẹ sí ẹ ẹ jẹ́ kí bàbá Èkìtì ò gbé ṣakabùlà dání kí n gbé dání lórí ètò tó bá dọ̀là ẹgbọ́n wọn á declare bàbá Èkìtì wanted ṣakabùlà mo gbé dání wọn ni mò ń fi bọ́n tẹ́tí àwọn ènìyàn ẹni tó fi AK forty seven tó fi ń tẹ́tí ènìyàn ó rìn ó yan falala ẹ̀dẹ̀ sọ wípé we are still in that country pé we are we are member we are one of the Nigeria ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn Boko Haram tó máa lọ gba two hundred million naira five hundred million naira lọ́wọ́ ìjọba tá a lọ gbé fáwọn Boko Haram pé owó yín rèé agbàṣíà lọ́wọ́ àwọn Boko Haram ìjọba náà tún máa fún ní ṣíà pé òun bá wa pẹ̀tù sí wọn nínú agbẹnusọ fáwọn agbẹnipa Boko Haram Gumi ó rìn bó ṣe wù ú ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá akúmọ̀mọ́jú dídì nìyí ó ń rìn bó ṣe wù káàkiri ìyẹn làwa kan ti rí tí àwọn bàbá yẹn ti rí pé ariwo tẹ́ ẹ pa rìsọ́ṣọ́rì rìsọ́ṣọ́rì àwọn ará bíbẹ̀ yóò ní gbà á torí ayé fàmílẹ̀ tètè tó ń jẹ ẹja kóra wa jáde kó nu orílẹ̀-èdè yìí this is not a country bàbá wa Awólọ́wọ̀ ti sọ pé nàìjíríà yìí ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ẹ̀kọ́ torí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ èyí tó yẹ kẹ́ dáàbòbò yorùbá ẹ dáàbòbò yorùbá ẹ̀yin gan lẹ̀ ń tọ́ka sí wọn pé ẹgbà eléyìí ẹ̀mú kẹ́ pa tabawádìí yín dáadáa ẹ̀yin ọba ilẹ̀ yorùbá tabawádìí yín dáadáa ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tabawádìí yín dáadáa ẹ̀yin ọ̀jẹ̀lú tẹ̀ ń pera yín ní òṣèlú ilẹ̀ yorùbá ẹ wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ẹ wà torí pé ó sọ wípé ó fẹ́ lọ tú ilẹ̀ Yorùbá tò ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá sọ̀rọ̀ ọmọ Yorùbá rí pé yes this is one of the Awólọ́wọ̀ to the core ẹ̀yà àmọ̀ ẹ̀yà apá kí òye má bàa yé Yorùbá kí ẹjì nínú wa tẹ́ ti pa pẹ̀lú irọ́ pẹ̀lú ebi pẹ̀lú ìyà kó má bàa tají alábàjọ tẹ́ fi rí bàbá Akíntóyè àti Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá iṣẹ́ tí ẹ fẹ́ kí Bọ́lá Ìgè ó ṣe lójijì làwọn jáde síta ó ṣọ́ọ̀kì yín ó dé bá yín lójijì wọ́n ti jí ọmọ Yorùbá lẹ̀ wọ́n ti jẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ pé apànìyàn ni yín wọ́n ti jẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ pé ẹ kàn ni ẹ dàgbà ni ẹ dànù wọ́n ti jẹ́ ọmọ Yorùbá mọ̀ pé ẹ má wò wọ́n gẹ́gẹ́ bí àgbààgbà Yorùbá o wọ́n fẹ́ràn yín o. ọ̀tọ̀ ní nǹkan tá máa sọ fún yín lójú yín ọ̀tọ̀ ní nǹkan tá lọ́ sọ lọ́dọ̀ àwọn yẹn owó náà fi yín gbà a rò pé irọ́ náà ń pa ni a rò pé èké náà ṣe ń gbà tá a wá rí a pé lóòótọ́ àti lódodo òótọ́ ni ìwà tẹ́ ẹ̀ ń wù ni fún ìran Yorùbá ìwà tẹ́ ẹ̀ ń wù ìwà tí Yorùbá ò fi ní rí ògo rẹ̀ gbogbo yín gbogbo yín gbogbo wọ́n ti mú Sunday Igboho kalẹ̀ ní Kútọ́nù wọ́n ti mú Sunday Igboho kalẹ̀ ní Kútọ́nù tẹni tó dé la rí tìyín ń bọ̀ ìgbà tí tìyín bá máa dé kò ní ní àtúnṣe ojú yín Ìgbòho Sunday ọmọ Adéyẹmí Ìgbòho ẹ tún máa wá lò mí yín mọ́ gbà torí pé ẹ̀yin olódodo lọ́lọ́run wà ẹ̀gbọ́n tí bíbélì sọ ni ó ní alábùkún ni fún ẹni tó fi tọmọlàkejì ṣáájú. Ìgbòho a máa sọ wípé ìyìn lọ́mọ tó ń fúlàní máa fẹ́ jípa tọ́wọ́n fúlàní fẹ́ jí gbé ìyìn níyàwó tí fúlàní níbẹ̀ wọ́n á dẹ̀ bí wọ́n dáa kán lọ sọ́dọ̀ ìyá mi ìyá ni ìyá ló ti fi ṣètùtù fáwọn ọmọ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ ṣe ń sọ wípé Sunday yìí ṣe olóore ilẹ̀ Yorùbá ẹ máa rí ìbínú Ọlọ́run láìpẹ́ ẹnikẹ́ni tó bá ti fi bí san padà ibi kì í kúrò nínú ilé wọn ẹ ti taná sí ìbínú ọlọ́run ó dẹ̀ di dandan kẹ́ ẹ rí ìbínú ọlọ́run ẹ ti taná sí ìbínú ọlọ́run ẹni bá dẹ̀ ti taná sí ìbínú ọlọ́run tíná yẹn bá ti wá jògbé àm omi ò lè pamọ́ kò sómi tó máa pa kò sómi tó máa pa àti rí alágbára kan tí ní I don't want to die. I don't want to die. Kò lè kò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́. Àtúbọ̀tán ti dé ni. I don't want to die. Àtúbọ̀tán ni. Àtúbọ̀tán. Lóde. A dẹ̀ rí alágbára kan náà. Ọwọ́ àtẹsẹ̀ ti rọ. Èyí ọ̀rọ̀ kò lè sọ. Etí ti di ọba mi ti gba gbogbo ẹ̀ ṣe ní dàtọ́ lẹ́nu bí wèrè I don't want to die àtúbọ̀tán bọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ dúró tó jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá lẹ fi ń ṣàpàlà tẹ́ ẹ rò pé ẹ lè máa lo ọmọ Yorùbá láti dìde lọ máa fi wá gbowó lọ́wọ́ Fúlàní Fúlàní ń lẹ rí tó ń dáàbò bo àwọn èèyàn títí wọn ní Niger Republic o ẹ̀yin alágbára mọ́mẹ́rò Fúlàní lẹ rí ọjọ́ méje tí Tinubu dá kó tó pé náà ti sọ pé dóńgò díẹ̀ àwa ò lè lájú wálẹ̀ kó lọ kógun bà wá ní Niger Republic <laughs> àwọn èèyàn wa ló wà ńbẹ̀ Buhari ẹsẹ rẹ pé lásán ni lásán ni Buhari ṣe train láti láti ṣe Àbújá ló ti ṣe àbí láti Kaduna lọ sí Niger Republic ṣe rẹ pé lásán ló gbé one point eight billion naira ńlẹ̀ kan lọ fi ra mọ́tò fáwọn security wọn wọ́n mọ̀ pé second home wọn nìyẹn àwọn òfènìyàn títí wọ́n tàfàlà wọ́n òfènìyàn títí wọ́n tàfàlà wọ́n dìbẹ́ndì àwọn ènìyàn wọn ni wọ́n dìbẹ́ndì àwọn ènìyàn wọn pé lábẹ́ bó ti wù kórí tẹnitẹni takisa ní tààtà ẹlẹ́nu nínú ló lámù ìyá ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin gẹ́lẹ́ ń tọ́ka wa ẹ mú dáadáa ẹ mú dáadáa ẹ mú dáadáa ẹ̀yin lẹ ń fà wá lé àwọn agbénipa lọ́wọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin olóṣèlú Yorùbá tí ẹ ti gbàgbé àtúbọ̀tán ó máa tó dé ẹ dúró gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá ẹ dẹ̀ ń fi Yorùbá ń kó ọrọ̀ jọ ẹ dẹ̀ rò pé Yorùbá má máa fojú rẹ̀ yìí ẹ ti gbàgbé pé èèyàn kan ló ṣẹ̀dá Yorùbá ẹ ti gbàgbé pé ẹni tó dá omú tó dá imú ṣé ó lè ṣe kó má gbọ́ òórùn bí ṣé ẹni tó dá etí lè ṣe kó má gbọ́ràn àbẹ́ ẹni tó dá ojú lè ṣe kó má rína ẹ ti gbàgbé pé kò sí òkùnkùn níwájú àṣẹ̀dá tó dá ìran Yorùbá ẹ máa retí àtúbọ̀tán o those people are jubilate are jubilate wọ́n bọ́dún ilé síbí Ìgbòho ó tún fẹ́ sá lọ wọ́n mú ní wọ́n mú ní Nìjẹ́ẹ̀ àti those people yorùbá ló kàn ẹ máa retí ìbínú ọlọ́run torí pé ọ̀tọ̀ ni kéènìyàn má rí ìmọ́lẹ̀ ọ̀tọ̀ ni kéènìyàn má mọ òtítọ́ ọ̀tọ̀ ni pé kí ènìyàn wà ignorance ṣùgbọ́n ẹni tó mọ òtítọ́ tó rí wípé òkùnkùn rèé tó rí wípé ọ̀nà rèé igbó rèé tó wá sọ fáwọn ènìyàn ẹ má rìn ní bíbá yìí ọ̀nà yìí ẹ má rìn lọ́nà yìí o ìbíbá ẹni kẹgbà tó dẹ̀ mọ̀ pé igbó ni torí ìmọ́lẹ̀ pé ẹ̀yin ènìyàn má rìn nínú ìmọ́lẹ̀ ibi ìbẹ̀rẹ̀ ni kẹ́gun orílẹ̀ tó dẹ̀ sọ pé tó ń dàrẹ́tì àwọn ènìyàn sínú òkùnkùn tó ń dàrẹ́tì ènìyàn àwọn ènìyàn sínú òkùnkùn tó ń pe ìkorò ní adùn fáwọn ènìyàn tó ń pe ibi ní ayọ̀ àbí gbogbo yín pátápátá lẹ máa rí ìbínú Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá máa dúró orílẹ̀-èdè yorùbá máa dúró lábẹ́ bó ti wù kó torí irinṣẹ́ ọlọ́run ni yorùbá jẹ́ iná tí ọlọ́run dá tí ọlọ́run tàn ni yorùbá tí ò sẹ́nikẹ́ni tó lè parun orílẹ̀-èdè wa máa dúró lábẹ́ bó ti wù kó rí mo kí gbogbo nípa ẹ̀kú ìsinmi ẹ̀nì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé a ó lékè ọ̀tá ìmọ̀ràn mi rèé bó bá wù yín kẹ́ gbọ́ bó bá wù yín kẹ́ yí padà ṣùgbọ́n á dára kémi àtẹ̀yìn jọ wà nínú àwọn tó máa tan náà ìmọ́lẹ̀ náà tó máa tan náà ìmọ́lẹ̀ fún ìran Yorùbá tí ìran Yorùbá ò fi ní gbégbé ayé òkùnkùn mọ́ tí ìran Yorùbá ò ní gbégbé ayé ẹrú nílẹ̀ bàbá wọn tí ìran Yorùbá ò ní jìyà bí ẹni tí ò